Ọ̀ká tótó ọlọ́run nílẹ̀. Ọ̀ká tótó ọlọ́run nílẹ̀. Ọ̀ká tótó ọlọ́run nílẹ̀. Ọ̀ká tótó ọlọ́run nílẹ̀. Kò má sí ewé kò má sí ẹ̀gbọ́n. Kò má yóò ní bá wọn lẹ́gbọ́n máa rí máa lẹ̀ ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn lẹ́gbọ́n máa sùkọ́ ní ààrẹ bọ́ ní èmi ò ní bá wọn lẹ́gbọ́n máa. Gbogbo ọ̀dẹ́bà ní jẹ̀bú ààrẹ ẹ̀kọ́ ní èmi ò ní bá wọn jẹ̀bọ́ bá. Orúkọ kúnsùn ní ààrẹ ẹ̀kọ́ ní èmi ò ní bá wọn jẹ̀bọ́ bá. Pèsè jè ààrẹ ẹ̀kọ́ ní èmi ò ní bá wọn jẹ̀bọ́ bá. Ọ̀sẹ̀ àwẹ̀. láwùrá wá gbórí jẹ́ mi kò sí tó bá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله واصحابه اجمعين وبنستعين ada ọgbọ́n lọ́run ada ọgbọ́n lọ́run alhamdulillah àtọrọ ìdí àtìgẹ̀ fún annabi sallallahu alaihi wa sallam bákanáà àtọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà lápapọ̀ àti fún gbogbo ẹni ó bá tẹ̀lé ànábì pẹ̀lú dáadáa abẹ́lọ́ba àdìgbẹ́ lápapọ̀ káàdà mọ́nú wọn lẹ́yìn lẹ́yìn gbogbo ẹni mùsùlùmí lágbàáyé السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته bákan náà àtúrà pé a kú àwọn olúwa ọdún tuntun rọmọdánà ọdún ìtún ọdún gẹ̀dẹ̀ adúpẹ́ pé ọlọ́run ti àwa lẹ́nu tí yóò bẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ́ọ̀dé ká yọrí ẹ̀ kọ́lọ́mọ́sí ìgbà ìkúndókúta tẹ̀láyé tó àsìkò àfaradà àsìkò yìí gbogbo mùsùlùmí ti ń bọ́ wa lọ́kùnrin lọ́dọ̀ ni níbikíbi tá a bá wà àkó àfaradà ọlọ́sàn-án wa o àwa mùsùlùmí nígbà tí yàtọ̀ ní wípé gbọ́dọ̀ bá ti dé wá àgbà náà ni bí bàtọ́ ọlọ́run àmọ̀tàdúrà ni. láti mọ̀ pé gbogbo ìtọ́lọ̀ ń bá múra pátá òru ni. wàkúlù má yẹ kùtì ní báwo ká ẹ̀ olùtọ́ ń bá lẹ́jọ́ òru ni. lódodo ni wọ́n ti wá lọ́rùn. ọdún náà sọ náà rẹ̀ yìí pé àtà àǹtẹ̀tẹ̀ àwọn sẹ́yà fàáwà ẹrù sẹ́yà وأنت أن تلبوا سيها هو yà لكم ولو يعلم وأنتم لا تعلمون ìkànnì ń bẹ sẹ́ni yóò kọ̀ èrò sì ní kò yí ẹ̀mí yóò sì máa fẹ́ nǹkan míì lágbègbè ẹ̀yìn ọlọ́run ni wọ́n mà ẹ̀yìn ìlà ẹ̀ dákẹ́ mà tọ́ abẹ́lẹ́ màdìgbọ́ lábẹ́ tó ti ń tẹ̀lé náà olóòtú ti fọ́ wa gbogbo ọ̀sẹ̀ tí wàá lọ nínú ìṣòro ìṣòro máa bá ìṣòro àjọ wa àwọn tí wọn ò tí ì lọ bí ilé ìṣe ń bá wọn jà tàbí fún aláàfíà àwọn tí ò tí ì wọn jẹ ní wa láéláé wọn ti fi nǹkan ní náà tó wá àbẹ̀lọ́ba ìjọba gbogbo àgbáńlá ayé ọlọ́dúnwá rẹ̀ o pàpà jùlọ mọ́mílẹ́kà tó níyà olórí gbogbo àwọn mùsùlùmí bàtìfẹ́lẹ́ kàbalẹ̀ níbẹ̀ bàtìfẹ́lẹ́ kàbalẹ̀ níbẹ̀ bàtìfẹ́lẹ́ kàbalẹ̀ níbẹ̀ ayé fọkàbalẹ̀ níbẹ̀ ọlọ́mọba ní pé ọ̀kan balẹ̀ síbẹ̀ padà ọlọ́mọ pàwọ́láyà ọlọ́mọ pàwọ́láyà ọlọ́mọ oúnjẹ wa o ọlọ́mọ oúnjẹ wa o gbogbo ẹ̀kọ́ tí kòrónà tó kó wa ọlọ́mọ gbogbo wọn ló lò ó torí àtúntò yìí ayé fi wú o gbogbo ọ̀bàjẹ́ yóò fi wà bàjẹ́ ó ń lẹ̀ lásìkò yìí o tó bá lọ fẹ́ mọ́tò dá padà o èyí tẹ́ ẹ ṣe ṣe ṣe lẹ̀ ń yé o èyí o èyí tẹ́ ẹ ṣe ẹ̀ ń jẹ́ ẹni tí ọba yìí ti ń bẹ̀ ọ́ fàn án èyí bí àdéhùn ọlọ́run lẹ́nu ànábì rẹ̀ ẹ má dá padà ẹ má padà bí ẹsẹ̀ mọ́ ọlọ́ba ní sàn kálukú wa tó lọ́sítírì wa tá a máa ń ṣe ní aago méjì tàbí lẹ́yìn bóòlù lẹ́yìn àyílà ìdílé áṣírí ìlú padà bọ́ sí aago márùn-ún báyìí láti máa lo odidi ogójì ìṣẹ́jú gbogbo gbà nù gbogbo gbà nìyẹn mùsùlùmí fara dà ní àfi pé pọ̀ àwòsàn ní ìgbà tó ṣe bọ́ọ̀lù torí náà ń ṣe sáni tó tó ní ìsinyìí nígbà tá a rí jímọ̀ símọ́ inú ẹ ti dùn àdáwà kò bá wò jàmá ẹ̀tọ́ bá kú lọ́wọ́wọ́ kò ṣeé ṣe mọ́ lásìkò yìí tó ìwé oṣù ń bọ̀ báyìí. ààwẹ̀ tó dé tàbí òṣù ṣe kí wọ́n ní jàmá kálukú ní kí ń lé rẹ̀ wọlọ́wọ́ bánifíbẹ̀ túnú jẹ́ kẹ́yìn o arábíyà bánifíbẹ̀ túnú jẹ́ kẹ́yìn o arábíyà kọ́mbà wá ti pé ọlọ́run ó yẹ orí dùnú rárá láti pé báyẹ̀wò kọrí á sábà sọ̀rọ̀ ọlọ́run náà ni láti wá ní ká bọ́ sáfẹ́fẹ́ báyìí gbogbo ìjọba ń bọ́ wa ọlọ́ba ìnà yìí lọ́wọ́ o ìpèníjà ní àsìkò jẹ́ fún gbogbo wa o àtàláàfà àtẹnudí ọ̀fà àtolówó àti tálíkà ìpèníjà ní o ẹ máa já o sí ọlọ́run yẹran bí àbálẹ́jọ́ púpọ̀ lápapọ̀ síta zírì wọn ò ní á má tó lórí rédíò wọn ò ní á má lọ sí níta gbogbo ẹ̀yin tọ́lọ́ ń bò jẹ ẹ̀rántí ọlọ́run lọ́wọ́ o ẹgbẹ́ orí kalẹ̀ káyé sọ̀rọ̀ ọlọ́run o nígbà tẹ́ ń bẹ ń bẹ̀ lẹ́ ń jó ní nǹkan o bẹ bá lọ tán èyí kẹ́ ẹ mímọ́ o bẹ bá ti lọ tán èyí kẹ́ ẹ mímọ́ o ẹ má wo ju ọlọ́run rán gbogbo àwọn èèyàn tí ń kọ́ amẹ́ríkà ló ń jẹ́ lórí rédíò ní nínú ilé ní bàtìkàlùkù láti rí àwọn tí ń bẹ ń lé àti lẹ́yìn òbí tí wọ́n ń fi ọ̀rẹ́ fáwọn èèyàn. Ibi máa pa àwọn èèyàn ẹ̀ràn ní lọ́wọ́ rẹ̀. Àyìnbó ti yìí. Màtí wá ń sun yẹn ojà àpọ̀ ẹja wá fi oúnjẹ tẹ̀mí náà. Bára bá jẹun, bára bá gbádùn tẹ́lẹ̀ ọ̀bá gbádùn ẹ̀gbádùn ẹ̀ yóò kó bára tí ò gbádùn. Yóò kó bára tó gbádùn gàrí. Bẹ́ẹ̀ni ọ̀bá gbádùn, bára bá gbádùn ẹ̀mí tí ò gbádùn ó kó bára tó gbádùn ẹgbẹ́ balẹ̀ káfíṣe gbogbo fara ayé lórí rédíò yóò kó kárí ikú yóò kárí oko yóò kárí ilé ẹ má dàkẹ́ ẹ má dàkẹ́ wá sí yìí amájèkámájè okú o inú ilé tó wá ní ọ̀rẹ́ adam làwọn èèyàn péréte làtàrà jókòó là ń jìbá fẹ́fẹ́ tó dábà àpọ̀jù èyí tẹ́ wá lè dé kó ayé tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún ara ara yìí ẹ̀wọ̀n wòran o ọlọ́jẹ̀ páàsì o káwa náà lè bá páàsì náà fi kókó báyìí o ọlọ́run sàánú ìgbọ̀kan wa lẹ́sìn yìí sùrọ̀tùlẹ̀ àárọ̀ òun náà ni à ń tú lọ àti dé àyà thirty three lẹ́sìn àwọn àgbẹ̀ láti àyà thirty four lọ́dún yìí. òun náà ni wọ́n bẹ̀rẹ̀ báyìí fún áfíríkà báyìí yóò rẹ̀ kọ́mọdé jẹ́rẹ́ fún náà ní àyíká. الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستاخرون ذاتا ولا يستقدمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلها أجلهم لا يستأخرون ساعة ولا يستجدون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستطيعون ساعة Ẹni tí a máa sábà sọ níjòkó tẹ̀síre wa láti máa pé nǹkan kan jẹ́ ọlọ́run lára ọ̀rọ̀ rẹ̀. Wípé ta bá sùn lórí àyà kan ní ọdún kan, sábàbẹ́ padà pé àyà tá a fẹ́ bẹ̀rẹ̀ yóò dàjọ ni pé a máa mà bú ó lè sùn. Ó lè bá a bá tọ́jú yìí mú ní máa sábà jọ ẹtún wo ilé ìlú àjọ wọn. ó dàbẹ̀ ni pé bẹ́ẹ̀ nìkan kò sí gbọ̀gbọ̀ ẹnìkan bá lọ ní gbọ̀gbọ̀ ìdíyìn ara ẹ̀ ló dún kan báyọ̀ olùgbé bá olùgbọ̀gbọ̀ dèrè ní ṣe ọ̀gá dèrè wá lẹ́dún nígbàgbọ́ ẹ má tó gbélé yìí gbọ́ wá sí ní bàbá dèrè àwọn onígbọ̀gbọ̀ èèyàn òsì lè bẹ́ẹ̀ lọ́hùn ẹwà wo bá yà ṣe wá bá mu mọ́tímọ́tí jẹ ọ̀rọ̀ náà ní àgbẹ̀ kò sígbà tí ò bá mu ni. ìrìn o wàyà kó lè ọmọ àti ìyá ló. ọmọ ti ní ló. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ọmọ tí ájá ló mú ọlọ́ ní gbogbo nǹkan gbogbo nǹkan láyé ló nígbà gbogbo nǹkan ló lásìkò tí ó ṣẹlẹ̀ tí ó sì lọ gbogbo nǹkan ló lákọọ́lẹ̀ lódò ọlọ́run oníkọ̀ ọ̀bọ́lọ́run lójú ìjọ ti ṣètò ìkálẹ̀ láti jọ́ ìjọ́ láti láéláé ló ti kọ sílẹ̀ pé kíní kan ó orúkọ tí wọ́n sì wá fún tí wọ́n èdè sínú ọ̀rọ̀ náà ní corona virus. tí ó sì kọ́ ìmọ̀ye èèyàn lá ìgbẹ́ náà àkọọ́lẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ wọ́n lè kọ́ lé ọ̀nà bí àjẹ́ náà. فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ẹnu ọlọ́ni gbogbo nǹkan tí ń bẹ lókè pẹ̀ ló ní táì ajá ni ó ń lọ nígbà tí ó bẹ̀rẹ̀ ló nígbà tí yóò lò ló nígbà tí yóò lọ èyí tó dé yìí náà bẹ̀rẹ̀ ni yóò lọ ọlọ́run yóò lọ láyọ̀ ọlọ́mọdé fọwọ́ bà wá ó wá gbogbo ẹni ọfọwọ́ bà bọ́lọ̀ ń tún wọn sílẹ̀ wálé kó lè o máa tó wọn lọ́jà lọ. Gbogbo ìpàdé lásìkò ti ẹ̀jọ́ lò ó. Ìlà àjà àjà lò hàn. Báyìísà àjà àjà lò hàn lásìkò wọn bá tó. Láyé sáyà kàbí ọ̀dà sáà àtàwọ̀ aláàrẹ̀. يستقدمون لا يستخدمون ساعة wọn ò lè lọ wọn lára wákàtí kan àti ìṣẹ́jú kan pé ká má fi lọ wàlá ayẹ́sẹ́kìtì múlà wọn ò sì lè tì wọ́n lọ́pọ̀pọ̀n ṣe ń tí àsìkò rẹ̀ ò tí ì tó ó ti wá àbáwọ̀ pọ̀tẹ̀lẹ̀ ẹ̀wù yóò wá níbi àtúntí àsìkò tí wọ́n bá kọ́ tí wọ́n ń dúró rèé. bàbá tí ń gbọ́ wa ìyá tí ń gbọ́ wa gbogbo nǹkan ló lásìkò. lásìkò pé ọba tó lásìkò lọ́dọ̀ ní ká bẹ̀rù. ọba tó ní ìgbà lọ́dọ̀ ní ká bẹ̀rù. oní ìgbà olóko ìgbà olóńtóńjọ́ ìṣẹ̀lẹ̀. tí ọba ti fẹ́lẹ̀ tó bá ti lè kọ́ kọ́mọ wa fẹlẹ̀ kò lè ṣe àbá àbá kò lè ṣe wá kọ́mọ ti kọ́ ni ọ̀rẹ́ kọ́ kọ́ nìyẹn. ẹnu àmà ilé ìjọba pẹ̀lú ọ̀ní nǹkan kò sí ní ilé ìwé báyìí kọ́mọ kan tí ọ̀dà fún abájẹ́ òní tán kálukọ́ máa ń ra yíwọ̀n ra yíwọ̀n. àti agbára ọlọ́run ká yín tó báyìí bàbá olóòtẹ́ ẹ̀ sì lọ mọ́ bàbá tí ò lè mọ́ lọ club tẹ́jà yálẹ̀ tẹ́jọ̀ mọ́lẹ̀ àìmọye ọmọ ní ọmọ bàbá ẹ̀ mọ́ wọn à lè tú bàbá rẹ̀ sáàrin èèyàn mẹ́wàá ó dá bàbá ẹ̀ mọ̀ láàrin wọn òun ni ó kó lé òun ni ó wọlé ẹlòmíì ò tiẹ̀ wálé mọ́ rárá kòrónà lè ń padà alé ibi ẹ mórí má ibi ẹ takú sí kẹ́yìn wálé wọ́n ti lè bá pẹ̀lú agbára òfin ìjọba ní tó kẹ́lọ́ sí gbogbo bẹ́ẹ̀ ẹ lọ sí ibẹ̀ bá àbáwọ̀ àtọ̀tẹ̀lẹ̀ ẹ̀yìn ń kọ́ bàbá ń kọ́ ìyá ń kọ́ bàbá ní òbó ìyá ní òbó èyí tí kẹ́ńkẹ́ Nàìjíríà kì í ta yín ẹ̀ẹ́dì lọ agbáwọ̀tìbàrò àwọn tó ń lòrò yìí tó ti fẹ́ sí tẹ́lẹ̀ yìí òkú fẹ́ wálé wọ́n ti ká wá kó àwọn àwọn fẹ́ wálé ilé ìwúlẹ̀ fẹ́ wá ẹ má wálé ọ̀sẹ̀ fúrú nàìjíríà lè máa ń padà bọ̀ nàìjíríà tó fi ilẹ̀ yóò ní máa ń padà bọ̀ ẹ̀sẹ̀ fúrú ànábì ní ẹ̀sẹ̀ wọ́n lè jẹ́ kó má káyà má ààyè òkú ni ẹ̀bù òkú ẹ má tún wá kó ti yín bá wa ẹ̀bù òkú ẹ fi wá lẹ̀tẹ́lẹ̀ tó lẹ̀ ẹ̀ fún wa lóyún bẹ́ẹ̀ fi lọ. ọkọ ìgbìyàwó ẹ̀ ìyàwó ọ̀wọ́ ọkọ bàbá ọ̀wọ́ ọmọ ẹ fi lọ. àdó àní ẹja jọ máa ṣe kọ́ ká lẹ̀ nígbà kọ́ ń bẹ́ẹ̀ náà. ọlọ́ni ẹjẹ́ àjọ bẹ̀ àsìkò ló lè fún ní wúwà kí ní ajá ní ajá náà wọ́n yí bá ajá ajá náà láyà sàkírò kẹta àtà wà láyà sàkódìmọ́. àsìkò ló tó ẹgbẹ́ ìsọ̀gbìn fẹ́yìn èèyàn fẹ́ gbọ́ àdúrà ni ẹjẹ́ àjọ máa fi ẹni abá kọ pé kòrónà ní ọ̀pá ìwá ń bẹ lẹ́yìn òdì ọsá wálé ilé ní ọ̀pá sí ìbẹ̀ ilé ọsálẹ̀ yóò di ọlọ́pá síbẹ̀ ọlọ́run tó lè mọ́jì ó pa ọ́ ní ọbẹ̀ ìtàrà sí dànù ìdí olóore sí dànù ẹnu ọ̀ka ọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́nu ọ̀ka oúnjẹ yìí ẹgbọ́ràn báyìí ibẹ̀ ẹgbọ́ràn tẹ́lẹ̀ gbogbo ẹ̀yọ́ bí oníhòòhò ìtàlẹ̀ ìlébọ́ sí mọ́ yìí ibi ní ń payé mọ́lẹ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ sùúrù wálé gólẹ̀ ó mọ̀ sí ìyájà lọ wáyé ìyájà àjàjọ láyé àgbà òkú kẹta àjà wàlá ayé ẹ̀sẹ̀kúnlẹ̀ mọ́. bọ́sẹ̀ ń bẹ nìyẹn o sọ́lì àrà ayé àtàtù fọ́ọ̀ bó bá ní kùránì lílé lọ gbé lọ wo bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn ẹjá máa lọ ayé àtàtì fáàdì sí lórí. wọ́n jẹ́bẹ̀ ní àdàbẹ̀ iná yàtí ànàkùn rúṣùlọ́ mẹ́kùn yẹ̀kùsù. يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون ẹ̀dúgbọ́ omi láì fẹ́kẹ̀ kalẹ̀ sí pé àtìmọ̀jọ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́dún ìgáwá pé ojú agbóúnjẹ àti adájọ́ sí yẹn. àwọn ọ̀rọ̀ ní tó ń bẹ́nu kùránì tí ìdẹ́gbẹ́wò ilé ìlọ́run fi ń bára yóò sọ àmọ́ òtún máa ń tẹ́ ọ̀sẹ̀ ìlú ọmọ yìí pé àníyàn pẹ̀lú ọ̀hún làbí ń sọ̀rọ̀ ọ̀hún láàyè yìí òní ń fẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ẹ wò kí tó ń bá mú rẹ́gírẹ́gí. yàrá ní ádámà. lẹ́yìn ọmọ ọmọ ádámà ẹ̀yin ọmọ tí ádámà kú. yàrá ní ádámà. tọ́lọ̀ má ti lè pè wá lọ́mọ ànábì ádámà.

آدم أي من نبي آدم إما يأتي أنكم رسلا منكم يقصون عليكم آياتي ẹ máa gbọ́ o àwọn òbí bẹ́ẹ̀ wá á yín láti júwe tó kù bẹ́ẹ̀ ṣe tẹ́ẹ̀fì bọ́nù tẹ kó sí àárán wọn sí yín. Agbábọ̀pọ̀pọ̀ rẹ̀. Kò wá sí òjíṣẹ́ mọ́. Kò sí òjíṣẹ́ mọ́. Àwọn ànábì ọlọ́run ò sí máa má ọ̀rọ̀ ọlọ́run tó gba fẹ́ tí wọ́n á jíṣẹ́ rẹ̀ láyé bí ṣe kò hàn. Ìyẹn wá mẹ́lẹ̀ táwọn afọ́mọ wa kà pẹ̀lú tuntun. Yẹ̀kú sódà lẹ́yìn kò áyà àti wọ́n wá ka àmì omi ọlọ́run fún yín ilẹ̀ bá ń fẹ́ kòrónà orúkọ tó wù yí lẹ sọ orúkọ kan náà ń jẹ́ ni ohun àmì ọlọ́run àmì ọlọ́run àìsíkọ́ rí ètò náà wípé gbogbo a máa ń gbọ́ sẹ́yìn kankan ká máa ń gbọ́ sẹ́yìn abẹ́rẹ́ ẹ lọ kó di àwàdà ẹ nìkan lọ́fẹ̀ẹ́ ìyìnkiri kan lọ́fẹ̀ẹ́ lẹ̀ sí ọ̀ ṣé ńgbà wọn lọ rẹ̀ fẹ́ sí ìlú bí wọ́n fẹ́ sí yẹn lọ́ àtúndẹ̀ kárí ayé àbí. ìlú nìkan ló yẹ kó wérun wọn ìlú bí wọ́n fẹ́ sí nìkan ló yẹ kó torun wọn. ọlọ́run ló dé ti ń bínú ẹ̀ẹ́fẹ́ mà fẹ́ ṣe lọ́fà ẹ̀fẹ́ lọ́fà àwọn abáṣepọ̀ yìí pariwo fún yín tó wọn àmì ọlọ́run ni ẹ ti ti mọ̀ fẹ́ tẹ̀lé kó lè tètè lọ gbogbo ẹ̀yin oníròyìn gbogbo ẹ̀yin oníròyìn ẹ má máa sọ̀rọ̀ yìí pé funfun ní dúdú má ẹ má pè dúdú funfun má ká lè jọ bọ́ ń bẹ̀ ẹni kankan ò lérú ẹni kankan ò kọ̀ọ̀kan má mi dín bẹ́ẹ̀lẹ̀ yìí o ẹjẹ́ àgbà fún gbogbo ara dára ẹjẹ́ á máa dúbá ẹ̀wò bí ó dé tó báyìí agbọ́rò ìgbàlẹ́ mi kò dùn mọ́ inú rárá kí lòyìn náà òní tí àwọn dókítà wọ́n ní ogójì inú àwọn ní ìfẹ́ ibi rọ́ọ̀lù dókítà dókítà tí ń lọ sọ́jọ́ aláìsàn tí ń bá aláìsàn lọ bá wọ́n ní ogójì ṣé ńgbà ìyá dọ́kítà lọ́ba tó wá ń já láti tọ́jú aláìsàn nígbà tí ìta wọn ni wọ́n lè mú un bẹ́ẹ̀lẹ̀ ìkó ni àkóbá ìtọ́jú nǹkan lè mú kó náà ní ká túbá ká lè jẹ́wọ́ ní ọwọ́ yẹ máa sọ pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kan tó ọmọ tó ọmọ da máa sọ pé ò ní í dá ma kí o máa lè ti pé ọbẹ̀ fún lẹ̀ ẹ̀dùn ọ̀la bẹ̀ ọlọ́run ní tú ọlẹ̀ náà o tó pé ilẹ̀ lọ́mọ lónìí ilẹ̀ lọ́mọ lónìí àwọn kan bẹ́ẹ̀. aláníyárí tí wọ́n tòní lè sè é wọ́n yára àwọn kan àwọn tẹ́lẹ̀ yára wọn yẹn lánàá wọn àti ìmọ̀ tó wọ́n yára wọn tààrà àmà tó kà lọ́la kó má jẹ́ ó kàn wá nítorí má jẹ́ ó kàn wá ní kápẹ́rẹ́ àtúndò ọlọ́run wa tó ní wá àyà ọlọ́run ni ẹ wá gbọ́ ọ̀nà àbáyọ tó lọ wá sọ ọ̀nà Ọlọ́run wá ní fáma ní ìtàkọ́ ẹ bá parí ọlọ́run wá síláhà, àsìláhà, lọ́gbà wọn ní kẹrù àsìláhà, yòsìléhù, àsìláhà, yòsìléhù, ìsìláhà, yẹni pé ẹni bá tún tó ṣe tí ọ̀dà wà tún fẹ́. Wà mẹ́rin wà á síláhà ẹni bá páyà ọlọ́run tó wá tó ń tó bàjẹ́ sí ta ni wọ́n bá wí o èmi ni wọ́n bá wí ìwọ ni wọ́n bá wí ta ni òbẹ́sẹ̀ ta ni ọ̀daràn nítorí ní pé ẹbí àtúnṣe kápáyà ọlọ́run ká túnṣe ká lè bọ́ ń bẹ̀. ọ̀rọ̀ wípé kòrónà nìkan nǹkan ní ń jà ní ìsìn yìí o kòrónà ìgbàgbọ́ náà fi ń bínú o àwọn ìgbàgbọ́ tó ń ṣẹlẹ̀ ọ̀gá tó fi la fi ń gbọ́kọ̀ tiẹ̀ ní o òfò tó ń sàrán ní ìlànà o bí iná o iná jíjó wò mí o afẹ́sì wò mí o àìsàn mi náà wò mí o àìsàn yóò dà tó rẹ̀ lábẹ́ lábẹ́nu lọ o amágbàtí ká bá tóbi jù ó lámà ń gbọ́ a ní gbogbo òkú kọ́ mọ́ sà wá kí tí ó dẹ̀ fi ní ìṣe wá ní ká tú bá ẹ̀sẹ̀ ká padà sọ́dọ̀ ọba tó ní wá oníbàmà ni ń takọ́. ẹ̀sẹ̀kọ́ wà á sílá. ẹni bá páyà ọlọ́run wà á sílá tó wá tó ń tó bàjẹ́ sí. fọlá àpọ̀ òkun ní alẹ́ ìhẹ́ wàlá àwọn ìyàtọ̀nà. ẹ̀gbọ́n fọlá àpọ̀ ní alẹ́ yìí àwọn yóò ní ti báyà wàlá àwọn ìyàtọ̀nà wọn ò sì ní ìbànújẹ́ láyé àtàlùjáàmà tó bá dúpẹ́. gbogbo ẹ̀yin ọ̀dá tẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run níwọ̀n tá a lè bẹ̀rù ọlọ́run akóríire ọgbọ́ràn irúgbà ẹ̀ka rẹ̀ òfin ilẹ̀ bà láà ọgbọ́ràn òjò ní kan tí oúnjẹ má bí oúnjẹ ní kankan má bí ní kankan bí ẹbọ òòdébẹ̀ mọ́ bàbá ọ̀pọ̀pọ̀ mọ́ ìyá ọ̀lọ́lé yẹ̀ ń wò mọ́ ọgbọ́lọ́ọ̀bá rẹ̀ dúró ọlọ́nìkan ló ń pè àlùbáàlì ní aṣọ fún ẹgbẹ́ bàdá ọkùnrin ààrẹ yìí wà láàrún òyà sànù. bàbá ọkùnrin ààrẹ yìí wà láàrún òyà sànù. àgbọ̀rọ̀ ni kálí ní sátọ̀ ẹni tó bá ẹni tó bá dáná òkì yóò wọ́n bá pa àkùjọ sáwọ̀ tó gbọ́ràn wọ́n wọ́n wọ́n lọ́rọ́ ju bí ẹsẹ̀ oníwà yìí mà ní àdójọ́lẹ̀ yìí ìdójọ́lẹ̀ yìí oníkálukú sì ọmọ pé kankan dọ́rọ̀ báyìí ẹfẹ́ ṣe tí ọ̀dà ẹ̀rọ náà sọ́sán abẹ́lọ́nkọ́lọ́ mọ́jú ojú yìí lọ. Amina. èyí bẹ́ẹ̀ wá dájú pé ibi ọ̀rọ̀ wà ẹ lọ́ọ̀bẹ̀ ẹ tó fẹ́ dáràn gbọ́ràn wàhálà bẹ́ẹ̀lẹ̀ báyìí nítorí wá kù ní pé ẹ wá fara yín ẹ wá fọ́nbóde lóru ẹ àdúgbò ló sọ mọ́ tó yẹ èyí tẹ́ ẹ sí lẹ́yìn ẹ̀rú gbèsè rẹ̀ yìí tó àwọn èèyàn yìí ò ní ṣàdúrà fún yìí ètò ilẹ̀ ẹ̀túnà wọ́n ń dẹ́pẹ̀ ìjọ fún yìí yọ sẹ́ńjọ́ kan ẹ̀lọ́ túbá ẹmọ́ jalè mọ́ ẹ̀lọ́ túbá ẹmọ́ sẹ́ẹ̀dì mọ́ ẹmọ́ jẹ̀jẹ̀ kújẹ mọ́ bàbá tí ó sì rán ọmọ rẹ̀ náà ní ẹ̀kọ́ tẹ́ ẹ̀ láyè rán ọmọ ní ẹ̀kọ́ èsì ẹ̀ nílé yìí o mọ́tò lójú ọmọ gbogbo ọmọ tẹ́ ẹni tẹ́ ẹ̀tọ́ àwọn àwọn ọ̀dà ilé àwọn yìí o. ìjọba tẹ́ ẹ̀ lójú ara ayé mọ́ ẹ̀yin náà lẹ́yìn náà sùn náà yìí o. gbogbo ẹ̀yin ìjọba owó bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ tàbí àníbára ayé kó lù kó léèdè tẹ́ ẹ kó lẹ̀ lẹ́yìn náà lẹ́ ìgbádùn mọ́ yìí tẹ́ ẹ kó lọ lẹ́ ilé ké mọ́ yìí o. ẹ̀ sì ní edé mẹ́mọ́ láyéláyé pè kàn. gbogbo owó wọn tẹ́ ẹ kó lọ sẹ́yìn òdì ẹ̀dùn bẹ́ẹ̀ lágbára dọ́rùn ẹ̀ lẹ́gbọ́n mẹ́ máa òkú ti ṣe wọ́n náà mẹ́ báńkì tẹ kó sí òkú ti ṣe wọ́n mẹ́ fọ́tán ẹ má tó kó ní ìdànù mọ́ ẹ má kó ní ìdànù mọ́ èpè tálíkà òní jẹ́ gbádùn ẹ̀ ní gbádùn èpè wẹ̀ èpè tálíkà òní jẹ́ gbádùn ẹbí náà lóde yìí bàbá wí tán ẹ má tó bẹ́ẹ̀ ń gbé ẹ̀kọ́ ìjà ìtìkọ́ ọlọ́run lè ká tó mọ ní bí ìsìn àlóòmọ́ báyìí ọsibítù wo lẹ́ ń lò yìí sí dádì mọ́mì sẹ́nitọ̀ gọ́dúnọ̀ tí ń fún okóńgò ọ̀nàdẹ́kùn ibo lẹ́ ń lò báyìí yẹ ẹgbẹ́rẹ́ǹsì ìṣe ẹgbẹ́rẹ́ǹsì gbogbo lẹ́ ń lò báyìí ṣé lọ́dọ̀ lẹ́ ń lò nísìnyí bó bá kọ́ yín ní ìṣèǹbó lẹ́ lọ ẹ̀yà ronú ẹ̀yà olóṣèlú ronú ẹ̀rọnú ẹ̀bá kówá kówó kówó kówó ẹ̀wà lọ mú kékeré mẹ́ ẹsẹ̀ wẹ́rẹ́wẹ́ ẹsẹ̀ wẹ́rẹ́wẹ́ ẹ̀rẹ́ títí ti pàkálù kú débi pé kò lè tó kó wọn ò gbà lọ yìí ẹ̀sìn ti pamọ́ ń tó gbòòdì ẹ̀wá tó ti ṣe oṣù máa gbó náà ni ìdágbẹ́rẹ́ kí wọ́n ṣe pèlè yín lórí pẹ̀lú owó tẹ̀lá àmọ́ pẹ̀lú ti pamọ́ gbòòdì àfẹ́sọ́rọ̀ ọ̀bá tó dé bá ẹ̀ tó dé ọmọ pẹ̀lú kankan ẹ̀rọ agbọ́ ọlọ́run bá túbá ìlà tẹ̀bá túbá ní ìsìn bẹ́ẹ̀ pàtàkì tó bẹ́ẹ̀ ní túbá mọ́ bẹ́ẹ̀ tó ní ìsìn ẹ̀yìn ọ̀run àbáyọ. ọ̀nà ni tàbọ̀ wà á sí láhà. ẹni bá káyọ̀ ọlọ́run wà á sí láhà. ọwọ́ tó ń tó bàjẹ́ sí. fọlá kọ́ òfin ní àlẹ́ ìhẹ́ wọ́n làwọn ò àjọ náà wọn ò sì ní banújẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀yin kí wọn déédéé àsìkò yìí fún yín ẹ lọ sí wa ẹ wá máa sọ ní ẹbí ẹjẹ ẹ lọ bá wọn àlùfáà tún náà kakọ yín bí wọn ṣe máa ń sàn àwọn nǹkan tó ti pé ẹgbẹ́ ló wọ ẹ̀ṣẹ̀ jẹ ló ti lọ yáwùyẹ àbọ̀ àwọn tí èké jẹ ẹgbẹ́ ń lọ ẹgbẹ́ ń bọ̀ ló ti lọ yáwùyẹ ẹnu bí ìlọ yà àjòkò dé máa lójú ń lọ ní àjò òun bẹ́ẹ̀ ló ní bára lé òfin àlọ́ délé ń lọ yẹn. ìwọ náà ti wà fún àkúrò àkọ́bá yìí máa sànú ẹ padà òmùnáàmù ló dé ìṣẹ́ òfin ìgbà ń bẹ̀rẹ̀ yìí gbà òun lè máa fi ṣe ẹ̀rẹ́ tí wọ́n afá lówó ẹ̀fún láti kan lówó ẹ̀sà yìí pé ìyẹn ní ìjà wọn àbẹ́ẹ̀kọ́ òun lè dé yìí ní kó gbogbo ẹ̀yẹ́ ní kó gbogbo ìgbọ́lọ́ ọ̀la wa ń bẹ̀ o. Gbogbo tẹ́ bá ti bàjẹ́ sẹ́yìn lọ tó fi dúkìá dúkìá tẹ́ gbà lọ́nà ìtọ́ ẹ lọ dá padà lọ dá dúkìá dúkìá padà dálé onílé padà gbé olówó padà dálé onílé padà dálé aláya padà dá padà kò tó yí wọ ẹ wá gbọ́dọ̀ sọ. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون أرمين والذين كذبوا بآياتنا الذين كذبوا بآياتنا ọlọ́njọ́jọ́ ẹ̀ níta kòrónà owó fẹ́ sánlẹ̀ yìí sí tó tún wọn wá jáyé orí wọn ọ̀dà ńlá ìjọba lajú sáyé sí. wọ́n mọ̀ yà gbọ́ ọkọ̀ fún ń bá wọ́n lọ́wọ́ ń bá máa fẹ́ pé ọ̀pá yà òun nírọ́ ọ̀pá yà òun òun onírọ́ ni wọ́n ń pa àti kòrónà ẹ̀ gan-an ilé ń táwùsà táwùsà lọ́pọ̀lọpọ̀ ọkùnrin yẹn lọ́dọ̀ ìlú ní ìbùdí òní ìná ọdún àti wàá mú gángan kúròyìn nígbà wàá mú gángan ahán kúròyìn gbẹgbẹrún gbogbo àgbáyé oníkóró báyìí gbogbo ibi tí o gbé sókò gbogbo sẹ nàìjíríà yẹ kí ń lọ lílọ sùn lílọ ìlú wọn kì í sùn máa ká máa fi ẹ̀tọ́ sàn káwùsà tó wúni oníṣẹ́ alẹ́ ń bẹ̀rẹ̀ dédé àtọ̀sá àtọ̀sí kẹfẹ́ òṣèjúmọ́ ọba ìta gbogbo ẹ̀kọ́ tani tani bá wọn sọ ọ̀dà gbogbo ẹ̀kọ́ kálukú wa dọ̀lẹ̀ ìtọ́kù ni pé kálukú ọ̀dà tó wọ̀ ẹ́ lẹ̀ kó tó ń ti bẹ̀ lọ́wọ́ kó tó ti bá tó wà tó ṣe ẹni bá pè ní rán wọ́n sẹ́kì bàrú amíyá tó lágbí ọlọ́ni wùlá iṣẹ́ àwọn tá a sọ yìí. أولئك أصحاب النار هم فيها خالدون ọlọ́nà ọ̀dà sọ yìí tọ́bálà yìí tí tó pè ní ọ́ àtàbò náà ìṣúná ni wọ́n bá já wọ́n fi yá ọ̀lìbùn wọ́n dẹ̀ ti gbé inú wọn wọ́n ní jáde ń bẹ̀ ọlọ́nà wa ń bẹ̀. àyà ọlọ́run ló dé yìí tó kìlọ̀ sí gbogbo ohun tí àwọn àáfàá yìí máa sọ lọ ẹ̀rí àáfàá àwọn oníọ̀pàṣẹ fara ayé gbé ọtí bọ́ọ̀bù ńlá yìí ìjọba àpapọ̀ nàìjíríà ọlọ́ba ni ràn wọ́n lọ́wọ́ àti tó àtọ́nà wọ́n lákàkà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n wọ́n ní ajé ńlá àgbọ̀n yẹn ní ìjà àmà gbogbo ẹnìkan náà kágbọ́n àti fi ẹnu rẹ̀ sọ ẹ̀rọ tíráì wọn ò ti kan tó gbèsè máa rí mọ̀ àmọ́ ìwọ náà tíráì o kò náà tọ̀sẹ̀ nà ń gbèsè tó mọ̀ ní ìfọ̀ náà wà ò tíráì inú ilé rẹ̀ ò tíráì. wọ́n ti nọ́mbà rẹ̀ ta nọ́mbà rẹ̀ fi ta tó rédíò kan káwọn ará ilé rẹ̀ àwọn ọ̀rẹ́ ká máa gbè wọ́bẹ̀ ká máa dàkọ wọn ká máa sọ́ńpà rẹ̀ ọ̀nà pé wọ́n náà tíráì ẹjẹ́ àjọpá wọ́pọ̀ àjọ̀bẹ̀ náà ti bẹ́lẹ̀ òṣèlú kọ́ lé tó bẹ́lẹ̀ yí o ọ̀rọ̀ ẹgbẹ́ ilé kọ́ o ọ̀rọ̀ ẹgbẹ́ bí kọ́ o tó ẹgbẹ́ sọ ní tí ó tẹlẹ̀ fún táwọn ló wò ó so ẹ̀sìn náà lẹ́ o ẹ̀yìn lé ọ̀rọ̀ òṣèlú kọ́ yìí o ìjọba stéètì náà tó ọlọ́run àlọ́ o ọ̀yọ́ ṣètì gbogbo ẹ̀ wà àwọn oníkò mí o ọlọ́run ẹ̀jọ̀ ọ̀yọ́ ọ̀dà títí bá ti mùsùlùmí ìbọn òun náà ń darí ọ̀rọ̀ ìpèsè àjọ àmì pípẹ́ lọ́mú tó ọ̀rọ̀ ìpèsè ó dàrú má ti ó bàjẹ́ kọ́lọ́ ńlá wá ohun tí bájẹ́ ti tún náà ń bẹ̀ kọ́lọ́ má jà á rí i bàbá àgbà iná mi ló kí ọ̀fà wọn bá ní sàdúrà ní parí ẹ̀ bí wọ́n ti máa fi bá ní ọdọọdún kọ́lọ́ ńlá àgbàdọ́dún náà ọ̀ abẹ́rẹ́ ní ọjà láti أسرة الإسلام الكريم agbẹ́lọ́ ọlọ́run gbogbo wa ni ọba adẹ́dà ránṣẹ́ sí látẹnu bàbá oníwàásù àgbáyé wọ́n dẹ̀ jíṣẹ́ ọlọ́run àwọn ti jíṣẹ́ ọlọ́run àwọn mórí bọ́nú yànú ẹnìkan kan wa náà ká gbọ́ ká wá lò Atawa náà múrí bọ́ nù yà àtàwọn àtàwọn ọlọ́jà múrí bọ́ nù yà tá a láàfẹ́ ọlọ́run fún wa tá a láàfẹ́ ọlọ́run bá ní sùdánù gbogbo ń tá gbọ́ látòkè délé ọlọ́run yóò wúlò fún wa o ẹni tó bá gbọ́ tó jẹ́ gbọ́ tí ó jèrè ó abẹ̀rẹ̀ pẹ̀lú dùnú pàbó níwájú àgbáyé ọlọ́jà ayọ̀rẹ́ pẹ̀lú dùnú. jẹ́ kí dùnú lọ́gbẹ̀yìn rẹ̀ fa oríire tó ní bò nígbẹ̀yìn rẹ̀ fi ṣe alọ́sọ̀. ìfọ̀ àlákàlà àwọn ọba bá ń dé ìṣẹ́dọ́ aláìlà ìlà áńtì asáwà pèlè sọ́dọ̀ alánàbí ìkẹ́lẹ́. ọ̀gá tókó ọ̀lọ́run ní ìgbẹ́. ọ̀gá tókó ọ̀lọ́run ní ìgbẹ́. kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sì lókun jẹ kò má sí ọ̀sán kò má ságun yẹ nípa kájára kò lọ ṣètò lórí ara ìran màdàmá láìlá àìláláwò ọkàn tuntun ọlọ́run ní ìbẹ̀. láìlá àìláláwò ọkàn tuntun ọlọ́run. لا إله